ti délé. ọmọkẹ́ ọmọkẹ́ ọmọkẹ́ torí ọlọ́run mo ti fọlọ́run bẹ̀ yín àti ẹ̀yin àtẹ̀ntọ́ náà yín wá hmm? n ó gégùn fún yín báyọ̀ bá ní ọ yẹ yín. ẹ níbo ṣé o yẹ kàdíta fún ọ láyé. bọ alálẹ kọ ọlọ́run. ẹ jẹ́ ló jẹ́. ìdẹ́kùn ah! tán ni mo ṣe. fún dídí ọmọ mẹ́ta tó fi bomi dé lójú mi ọmọ mẹ́ta náà oṣooṣù ah, ayé mi mo ti bàjẹ́ kí mo tún dúró ṣe ẹ dàpẹ́ bá ń bà wọ́n tó pa lọ́mọ kí wọ́n dúró báyìí kọ́ kúkú pè mí alára kí n mọ́ ọ lọ ọmọ mẹ́ta ah, ayé mi wò. mo ti tó olórí olórí ní sùúrù o ẹ wò ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé omi ló dànù o àgbè ò fọ́ o. Ah, ìyálóde irọ́ ni omi ti dànù àgbè sì ti fọ́ ah. odidi ọmọ mẹ́ta tẹ́sí mọ̀ wípé ààrẹ mọ̀ ọ̀kan ṣoṣo tí gbogbo wa gbójúlé nínú ìlú inú. Ah. olórí àmì ẹyẹ sọ̀rọ̀ báyìí mọ́ bá rẹ̀ mú bẹ́ẹ̀ àrẹ̀mọ́lú wa náà nì. ohun tèmi fi ń sọ wípé omi ló dànù àgbè ò fọ́ nígbà tó kúkú jẹ́ pé àrẹ̀mọ́ ṣì ń bẹ́ńlẹ̀ tó bẹ̀ jẹ́ pé àrẹ̀mọ́ kan ṣoṣo ta tún ní báyìí nìyẹn àdúrà wa sílédùà ni wípé kí olúwa kó bá wa dẹ̀mí. àṣẹ àṣẹ. Hmm. Hmm. àrẹ̀mọ́ àrẹ̀mọ́. Hmm? em thế? à à à đẹp fẹ́ ebi fẹ́ ha, o. ṣé lórí adéèkì lọ́kùn ẹ̀dẹ́ tó kún ọlọ́yìn ọlọ́yìn padà padà tó bá tó bá ń bá mắt tục màu em được em được ta cũng em được cái tục cũng được cú được bữa á quá quá ta quá quá tao mình cũng bảo ừ à mà cô được à mẹ mà ăn mà Deati àti wa tó kú ẹbí ń pa mí o. Àrẹ̀mú hmm. Àrẹ̀mú ọba dákun ká lọ ọlá wọlé kò wá rè jẹ. ara jẹun o hmm, ẹbí ń pa mí o. ẹ wúyà kò wá rè jẹun àti sọ lẹ́lẹ̀ fún ọ fún ọ̀bọ̀n kò wá rè jẹun. má sùkún kí màmá má o. Hmm, lọ́nà o. wọ́n bá rìn ní iṣẹ́ ẹrú síbi àmọ́ fi tọmọ jẹ bí wọ́n bá tiẹ̀ wà ní kálọ̀ ọ̀páyàn síbi àkọ́ yẹ ká pàtó ń tọ́ lẹ́nu ẹ̀. ṣé ẹ̀ ń gbọ́rọ̀ àbí ṣé ẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yẹ tálá nà gángan tálá rántà ṣé pípa tá a lọ pààyàn ṣé kò dáa ni n tó ṣe kókó sèmi yín ni pé tó yẹ ká máa jà fún òun ni pé bí wọ́n ṣe fún wa ní tí wọ́n bá wa ṣàdéhùn ká mọ́ pàdé mọ́. wọ́n mọ̀ dá lóhùn amukun mẹ́kọ̀ọ́ dìndìnrín òpònú hm? ọlọ́dàjú lèmi ṣé ṣé dákun tó lọ́lọ́ ṣé ẹni tí ọba dájú lè gbélé ayé yìí ọ̀dájú ló lè gbélé ayé o láti gbà tí mo ti gbọ́jú mọ́ra mi tí mo ti mọ̀ pé èmi ni mo ní láti ọkọ̀ fún mi yìí ìpèsè nǹkan rí láyé kí n dára mi lẹ́bi ìyẹn gé kàbámọ̀ jẹ bí mo ti bá ti ṣe mo ti ṣe nǹkan sẹ́ni tí ó bí mi ta ló fẹ́ bí mi. sori bó ṣe dáa nu nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà nígbà tí abẹ́ gé ọmọ lọ́wọ́ káwá ṣẹ̀ṣẹ̀ mọ́ mú abẹ ká mọ̀ nu ṣé abẹ́ ò ti ṣiṣẹ́ ọwọ́ rẹ ni. ẹ wọ lọ́bẹ̀ lọ́bẹ̀ òní lọ́bẹ̀ lọ́ba ìlọ ẹ̀yẹ sọ gbàgbà yà ọ́ yẹ ta ló bá lọ ayé ayé bá yẹ lónìí ayé òní. kí ni tó o rò lọ́kàn ta ló gbẹ́kẹ̀lé ta bá ọ sọ ta ló bá ọ rò kó tó pé o ti pa odidi ọmọ bàálù wa sọ fún mi wo o ti ń ṣe o o ti ń ṣe o pálábà rẹ ṣẹ́gi lónìí ọ̀pẹ o kò tó kú o ah, ẹ ẹ wẹ wẹ wẹ wẹ. ẹ má fi ti ń dàmí dúró báwo mìíràn mi ń sẹ lọ sí lòdì kejì ni ẹ má dàmí dúró kẹ kọ́ ọ̀rọ̀ aládàá dá pọ̀ fún ọ. ó já wèrè ni àwa ló la ẹnu gbàgàdà gbàgàdà bí ilẹ̀kùn àbí tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí sàkàsàkàsàkà bí ọmọ inú rẹ̀ ó dá o mọ̀ gbọ́ o kò sí ṣíṣe kò sáì ṣe mm. ìwọ ló pa ìwọ ló mọ̀ ìwọ ló gbẹ̀gẹ̀ lẹ́nu wúrà kó gbé wẹ̀lìwẹ̀lì lọ́jà ọmọ bàtù ṣíṣe yíyí tẹ̀lé wàhálà. ¡Te kábíyèsí aláṣẹ ìkejì òòṣà olúwa mi ọ̀pọ̀ ọ̀rọ̀ ló kágbọ́n ṣẹ́rí tá a bọ́ ní ká máa ronú lórí ọ̀rọ̀ yìí láti ní dọ́là ìyún òní kí n tó ti bàjẹ́ bọ̀ sípò kákàrí bọ́ náà ní kí n tó ṣe ní tán olúwa mi ẹ ṣe sùúrù ni o ọ̀pọ̀lọpọ̀ sùúrù pàápàá. kí n ṣe sùúrù. bẹ́ẹ̀ ni olúwa mi bí rònú bá tiẹ̀ pọ̀ jù lágọ̀ọ́ ara wàhálà ní tó dálẹ̀ bẹ́ẹ̀ni ọ̀pọ̀ òrònú àárẹ̀ ní dásí ní lágọ̀ọ́ ara kẹlẹ́dùmarè mọ́jà arógun àìsàn. àṣẹ àṣẹ àṣẹ. àmọ́ kinní kan ló dé mi lójú o pé ẹlẹ́sẹ̀ kan ni ọ̀la ìjìyà ẹ wo ṣe rí gbogbo àwọn ọ̀bà yìí tá a mú pátápátá gbogbo wọn ni wọ́n gbàdájọ́ bó ṣe tán àti bó ṣe yẹ. bẹ́ẹ̀ni gbogbo pátá la dà lẹ́jọ́ olúwa mi ṣé àti ẹ̀wá ni tó wá sún mi lórí ọ̀rọ̀ wọn ni pé olórí ibú wọn mọ̀ fẹ́ jẹ́wọ́ à ń bi wọn pé ta ló rán wọn ṣẹ́ wọn ò jẹ́wọ́ ààrẹ kábíyèsí. ọmọ ṣe o kíṣu tó diyán agúnṣu lódò ni kàgbà tó tó dẹ̀kọ́ alọ́ papọ̀ ní kó tó di pé wọ́n dóúnjẹ. mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ààrẹ bá a bá sì rẹ ni tó lè dá mi lóhùn nínú ẹ̀yin olóye. àbí ẹ̀rọ pọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí gbọ́gbọ́n. kéèyàn tó wò sùnsùn wọ́n tó pa ààrẹ mọ́ onígbòro ti ìlú aboru wọ́n pa ààrẹ mọ́ tán wọ́n tún pa ìyá rẹ̀ toyúntoyún ta ló nítọ̀hún níbo wọ́n ti wá ta lẹni tó rán wọn ṣé ẹ mọ̀ yí pé afẹ́fẹ́ tó fẹ́ tó ká ní láṣọ núlé ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó mọ́ sàsùnpìyè ni irú àwọn tí wọ́n pa rẹ̀ mọ́ mi wọ́n bá pàdé ọba lóòkùn àfọ́nlẹ́mọ́gbòó tó wọ̀ ọ́ ẹni wá ní mọ́ ronú à mo fẹ́ mọ̀ wọ́n o. kábíyèsí ẹ̀yin ni igbákejì òrìṣà tí ń bẹ nínú ìlú wa yìí. tí ṣé kí ni mo pẹ́ tí kí ni nígbà òun wá kọ́ torí pé mo jẹ́ aláṣẹ igbákejì òòṣà ló yẹ kọ́ mọ́ pa mí lọ́mọ kọ́ pa ya rẹ̀ toyúntoyún ṣé èèwọ̀ ń bẹ nínú kí n wà lórí àléfà àwọn baba ńlá baba tó bí mi ní kí lẹ̀ṣẹ̀ mi tá mo ṣe. ẹ kúkú sẹni ẹ kan àmọ́ kan náà tó dá ń lójú báyọ̀ wò kíráwò pé gba lójú ọ̀run òṣùpá lọ́ba wọn nílẹ̀ tòní tó sì mọ́ ẹ̀yin sì ló lórí wa àmọ́ ẹ ṣàfọwọ́nú mo fẹ́ ṣe sùúrù ẹ̀ fọwọ́nú ni. a dájọ́ fún wọn ní kò sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́rin bí wọn bá pààyàn ó pa ni ìka tó bá sì ṣẹ̀ ló bá gé olúwa mi ẹ dákun mo forí adé bẹ̀ yín ẹ gbà mí láyè ká dájọ́ tọ́tọ́tọ́ yẹ fún wọn ikú lè rí ẹ̀ṣẹ̀. ẹ dákun ẹ jẹ́ àfojúsùn gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o tábà máa tẹ̀jà aláìṣẹ̀ sílẹ̀ o ṣé rí ọ̀rọ̀ tí ń bẹ lórí ọ̀rọ̀ àwọn tá a láàmú yìí ẹ jẹ́ ká ṣèwádìí rẹ̀ kínníkínní o torí ó ń déwájú ń dẹjọ́ o ó dẹ́yìn ó ń daṣọ o. kí ni ń déwájú dẹjọ́ tí ń dẹ́yìn daṣọ ìwádìí kí la tún fẹ́ ṣe ládùúgbò ìwádìí tá a ti ṣe o olúwa mi kò sátúnwé asán kankan mọ́ á dájọ́ kú fún wa ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wò kábíyèsí bá a bá ń ju ọ̀bẹ lẹ̀ ní gbàgbà ibi pẹlẹbẹ ni ọmọ fi lélẹ̀ o àwọn tá a mú wọn wọ̀nyí bá a bá tẹ̀ wọ́n ní gbàgbà wọn ò ní jẹ́wọ́ wọ́n sì lé ní abá bá apá lọ́wọ́ ẹ̀ lọ́fàá ya ẹ fún ààrẹ láàyè ẹ fún lágbára ẹ yọ lọ ṣèdájọ́ wọn kí n ti rún ọ̀tán lẹ̀. ó kàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mo mọ̀ pé pàjẹ́ mọ́mu bàálẹ̀rù ìhàlẹ̀ ní fúnrú wa níbo wọn ti ń pàgbà tán papọ̀ lórí rẹ̀ ńbẹ̀. ààrẹ kábíyèsí olúwa mi. bó o bá pé o ti ṣèwádìí fínífíní tó o pé lóòótọ́ ní dandan lódodo ni wípé àwọn tó ń bẹ nígbèkùn àwọn ni wọ́n parẹ́ mọ́ mo fún ọ láṣẹ gẹ́gẹ́ bí igbákejì ṣèdájọ́ tó tọ́ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ìlú alálẹ̀ odò la ti ń bọ̀ àníkàlọ́ mẹ́mu nílùú òdìkejì ni bí wọ́n ṣe mú wa lójú ọ̀nà nu wọ́n làwà la pọ̀ mọ́ ọba bí wọ́n ti mímì náà nù. ṣé lóòótọ́ lẹ́yìn pọ̀ mọ́ bá ní. àwa kò là pọ̀ mọ́ bá sáwà tá a. ewo la mọ̀nà bí ní ọ̀yọ́ ìwọ ọtún rojú láì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ni tó gbé kété lérí ẹ wá ń gbébo ní lọ ká dá fún gbogbo yín ẹ̀yin ẹ̀yin rẹ̀ dáadáa yìí ẹ wá wọnú ìlú onílùú ẹ wá ṣe bó ṣe wù yín ibi ìjà bí ìlú bàbá yín kì í tún wá ṣe pé wọnú olúlù lásán ẹ tún wá mọ ọmọba ẹ tún para. agbẹnusẹ o ikú lè lè o ẹ tó bá pààyàn wọn pò òun náà sàn ni o nígbà tí ó bá fi dìwò ní ọ̀la ẹ ti fẹ́ bá dé òtí lọ́nà o lẹ́yìn ẹ̀yin ládàá ládàá yìí bàbá ẹ dákun ẹ wò ìmọ̀ kankan pa ẹ̀ máa mi dúró dè mí ẹ dákun. ká dá bàbá rẹ o níwọ ọ̀dà. mo ṣì ìwọ ló ti ní ká lọ mẹ́mú o olórí burúkú rẹ ló ní ká lọ mẹ́mú. lálẹ́ ẹ mọ́mọ́ dojú tì mí ẹ mọ́mọ́ jọ ó dorí mi kan pè tán bu nílẹ̀ yìí àbí kí ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí àmọ́ bí mo bá táyé wá n ò tún níyan ìpín láti ìdílé ọba mọ́ láé láé. kábíyèsí kí ló dé tí ẹ ẹ ẹ ṣe gbé báwọn. òwe táwọn ọmọ òrukàn ń pa lèmi náà ń pa. wọn ò pè bí àwọn bá tún lé ayé wá àwọn ò tún yàn ohun tèmi náà ń sọ lẹ́nu nù. pẹ̀tì bá ọ ká. àrẹ̀mú hmm? kò lè yí ọ ó mọ̀ pé ẹrù tí mo rù sórí yìí ó ti wúwo jórí mi lọ ó ti pọ̀ jù. ẹrù ìgbà wo ẹrù ẹrù àpètè tí ẹ̀mí àìmú mọ̀ o ẹrù ẹrù o. ọmọdé ń ṣe ọ hmm. kò lè yí ọ. àpètè ṣé àwọn ò fẹ́ gbọ́ abamẹ́nu tẹ bá tulẹ̀ ayé wa ẹ o hmm. ẹ̀mí á jẹ́ ọmọ bá o hmm. ẹ̀mí bá tulẹ̀ ayé wa o ẹ̀mí máa máa máa dùn bí hmm. àwọn aráàlú máa pẹ́ mi lé o bí bí ọmọ bá o tí ẹ̀ bá tulẹ̀ wáyé ní ọmọ bá o máa lọ sí àjọ tó máa bí mi o padà bí ọmọ bá o. ipò ọládà lóòótọ́ àmọ́ kìkì ẹ̀gbin wàhálà ìjọ̀gbọ̀n ète àbòsí ẹ̀tanú òun ló rọ̀ gbàyè ipò ọlá ká. Hmm. ìdí nu tí mo fi ní ọmọdé rẹ ò mọ̀gùn òun pèlẹ́ pọ̀. kábíyèsí o hmm? ààrẹ tí tẹ ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀mí ò nífẹ̀ẹ́ ara o. Hmm, kí náà rẹ ṣe fún ọ tó fi nífẹ̀ẹ́ rẹ. láti hmm. ẹ pé ọlátàdé tó jẹ́ ọmọ ààrẹ tó ní. Fẹ́mi ẹnu ìgbà mẹ́rin kankan kankan ẹ tẹ pẹ̀lú wọn pẹ̀lú agbóòbá gbóòbá gbóòbá lọ́jọ́ ààrẹ máa ń lé o. ààrẹ mú kó o sì máa wò ó ààrẹ tó mẹ́nu bá òun òun lẹ́ni tó dájú ní gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni hmm. ṣé o mọ̀ pé ọ̀rẹ́ àti kékeré lèmi àtàrẹ hmm. kò rí kò sùn ní wa kò sì sí ìhun tí ń bẹ nínú ọ̀rọ̀mọdìyẹ tí àwòdì òkè ààrẹ ò nípa mi gbogbo àṣírí mi pátápátá ni ààrẹ mọ̀ òòrójú rẹ̀ ti ń le hmm. ikàn ń le lásán ni ṣòrí ààrẹ tó ń wo bíi bàbá ló jẹ́ fún ọ bàbá pàápàá ni èèyàn gidi sí ni pẹ̀lú. Ah. Mm, mm, mm, tata ṣùgbọ́n ọkàn ṣe ọkàn ṣe ọba o ọkàn ṣe ọba o. dákun àrẹ̀mọ hmm? àwọn èèyàn wo ló yìí kú láàfin nítorí mò ń gbóhùn ẹsẹ̀ àtàwọn èèyàn ẹ̀yàn àti abàkẹ́ ẹ̀bùn ni o àdéhùn tì abẹ́tì àìsàn tó ní oníkúlùkù wọn o kí kángbélé wọn o. ṣe èkejì òrìṣà ọ̀rá bàbá mo rá bàbá níwájú yín o hmm. wọ́n wá tẹ̀dùn ọkàn tẹ̀dùn ọkàn nítorí ìtàrẹ̀mọ́ tó papòdà hmm. àwọn ọ̀rúnmalẹ̀ ilẹ̀ yìí wọ́n ní kí n kí yín lórí àrẹ̀mọ́ wọ́n ní a ò ní rí bímọ ńlẹ̀ yìí. àṣẹ kò ṣeun mo dúpẹ́ ìfàyẹlé ọmọ agbẹ́sẹ́sẹ́ ìfàyẹlé. kábíyèsí ọmọ abẹ́yìn kò lè mọ iye odù tó wù agbọ́ fàtìbìtì ran ìran bàbá yín ní abọ̀ pẹ̀lẹ́ lápò kórikórì mo dúpẹ́ lọ́wọ́ rẹ o àmọ́ kí ni àwọn òòṣà alẹ̀ yìí ń wò kó tó di wípé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn wọ́n pa mí lọ́mọ àwọn ọ̀bàyéjẹ́ táwọn wí wọ́n wá pọmọ tán wọ́n tún pàyàwó rẹ̀ toyúntoyún ṣé kò sí àwọn alálẹ̀ ńlẹ̀ mọ́ ni kábíyèsí ẹ má rò bẹ́ẹ̀ a ò ní gbọ́n títí ká gbọ́n kọjá kádàrá. Hmm. ẹ wò mí ìdí rẹ̀ rèé tí bá fi ní kí n wá ṣèkìlọ̀ fún yín. ìkìlọ̀. bẹ́ẹ̀ ni. irú ìkìlọ̀ wo ni fáwí. kábíyèsí ifá ní kí n sọ fún yín pé e, ewu ńlá ń bẹ o ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ wò bá a bá sì ṣọ́ra èyí tó ń bọ̀ yóò burú jù èyí tó wà ńlẹ̀ lọ. àwò. kábíyèsí. tá a bá fẹ́ gba ewu ńlá láyè kó wọlé wá bá wa kí ni ohun ẹbọ àti èrò àtòkéṣù tí ewu tá à ń wí tí ó fi ròkèrè tí ó rè ní ìbẹ́lẹ̀ ọwọ́ sí i. àwọn ètùtù kẹ́ wí fún wa bá a bá fẹ́ mọ lójú aríran wà á báyìí lò gírí ta hmm. ìwọ láwà wà lọ gbèrè. ẹnì fa wí. àjíwòye ọ̀dẹ̀dẹ̀ adéwà fún Ọ̀rúnmìlà bàbá jí bàbá kò dúró wòye. Hmm. òye lẹ̀lẹ̀ ń wo kíjì pa mo dàjí wòye ọ̀dẹ̀dẹ̀ ìjí olówó bíi kọ́ba ó ṣígun ni ìjẹ́ abọ̀rìṣà bíi kókọ́ ọmọ kéékèèké dà sí di òrìṣà ìjẹ́ onígbàǹsọ̀ ń kọ́ bíi kẹ́sí kó wọjà ní kùtùkùtù kó tẹ gbogbo igbá fọ́ kábíyèsí. Hmm. kí ni fa wí. ewu tí ń bọ̀ lọ́nà kò gbẹ́bọ́ kò gbẹ́tùtù hmm. ifá ní ìfura lóògùn àgbà ọ̀rúnmìlà ní ẹ ò gbọ́dọ̀ finú han ẹnìkankan mọ́ láti òní yìí lọ ifá ní ẹ ò gbọ́dọ̀ finú han èèyàn èèyàn abìdíyànyàn kábíyèsí ifá ní kẹ́ ẹ gbà kìlọ̀ o torí bẹ́ẹ̀ bá gbà kìlọ̀ ohun tó burú ju ikú lọ ọ ń bọ̀ o. Hmm. àfi ká gbà kìlọ̀ lówelówe ni fáàrẹ yìí ń sọ̀rọ̀ ó já sí wípé lówelówe là ń lùlù ògìdìgbò. bẹ́ẹ̀ ni kábíyèsí ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní sì mọ̀. Hmm. Ah, ààrẹ. inú mi wá ń dùn báyìí torí bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni rí lọ báyìí nìyẹn. bó ti rí nu ààrẹ ìwọ nìkan kọ́ ni inú rẹ̀ ń dùn. Ah, gbogbo wa pátápátá nínú wa ń nù ìwọ mọ̀ pé inú dúdú ni máa ń mórí yá ni nítorí ó ṣe fún wa jọ wá lójú ó jọ wá lójú ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà gbogbo èròǹgbà lórí akíndìndìrín ọba òun ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá sí ìmúṣẹ ní ìsinmi inú wa ó sì wá dùn dọjọ́ alẹ́ ni. àṣẹ àṣẹ yóò ti rí nù. àwọn ààrẹ kíní kan kọ èmi àti lukosi lónìí nù. ṣé àwò. ṣé kìí ṣe pé bọ́ba akíndìndín ni ọmọ ni wọ́n ní kó bọ́ sórí ìtẹ́. ṣé yìí lè ṣẹlẹ̀ ni ah. wọ́n yìí fòpònú jọba ẹni tó rí rẹ̀ o pé wọn ò lè fi jọba débi ìdíjẹrin ah. eyín ò lè wáyé láyé eyín fi parẹ́. sórí n ta àrò débẹ̀ ni pé n kò ṣe pé ìdílé kan náà níjọba nínú ìlú wa yìí. ẹ nítorí kí ìdílé tí ìjọba lè di mẹ́ta náà la fi ń ṣe gbogbo tá à ń ṣe. lóòótọ́ ni. kọ́ba ó lè kárí. bẹ́ẹ̀ ni àmọ́ n tó dùn mí jù rèé o àwọn ẹ̀ṣọ́ rẹ̀ bí wọ́n ti pa obìnrin wọn toyúntoyún kò dùn mọ́ mi inú ká lára o. àṣìpá agbárí ó máa sọ̀rọ̀ bí èrè bí. mi bò. bọ́n ọba pa boyún bọ́ba ilé bímọ tọ́ba ilé jọkùnrin ọ̀dọ̀ bá nù. lóòótọ́ ni o. ló bá nù ọmọ erin ní jogún ọlá. mo ronú débẹ̀ ó kú làákà mo jẹ́rìí rẹ̀ ó ti rò sọ́tún ó rò sósì ọwọ́ àmọ̀bí tá a kù sí yọ̀ọ̀dà fún ọ ẹ tún wá kú kan o. kìtùnú ọ̀rọ̀ àwọn ará alẹ́ odò tá a mú wípé àwọn ni wọ́n pa ààrẹ mú hmm. báwo bá lọ lù ṣé o mọ̀ pé lóòótọ́ ní ìlú alẹ́ odò kéré bí wọ́n ṣe kéré tó ni wọ́n burú tó tí ò ní í dogun. àṣìbà kúrò ní ìdó ilé ọmọdé ni ẹ kẹ́ ò kọlà ewu ló kọlà fẹ́ kọ́ èmi èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tẹ́lẹ̀ yín pèlè èèyàn kan èmi wọ̀ ni èmi ò rí kó sáà dín dín ọkùnrin ogun àtẹ̀kúta rúpò. wọ́n bá ilé dogun àjàtẹ́tẹ́lẹ̀ àjà ẹ lò lè múra lẹ̀. ká múra ogun. bẹ́ẹ̀ ni sọ fún lukosi pé mo ní ká ẹ lò lè múra lẹ̀. mo jíṣẹ́ fún kódà èmi gan ó gbé bàn. àwọn jẹ́rìí rẹ̀. <laughs> jẹ́rìí ó <laughs> gbé bàn. mo rántí pọ́ dẹ́m bàbá rẹ̀. tẹ́lẹ̀ tẹ́lẹ̀. <laughs> Hmm. àrèmọ dákun kí ló ń wá kì í kiri. àti pé kí ló wá sí àyìn gangan. àyìn àyìn ẹ ló ló mú mi o àti pé kábíyèsí ò fẹ́ kí n jáde láàfin àmọ́ àyìn ẹ mú mi lápàlàpà o olólùfẹ́ mi. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ń ṣèmi náà. àmọ́ àsìkò yóò dáa kó o mú ọrìn kiri dákun yọ ọ́ kúrò lẹ́nu ti wí fún ọkọ yìí mọ́ tọwọ́ bẹnu mọ́. lánàá ọmọ má bínú o. Hmm, hmm. Hmm. bàbá ẹ̀ ń kọ́. bàbá mi jáde láìpẹ́ eh. kódà ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ tó ṣàìsí wọn bá lọ kí lẹ́dùá ọmọ ọjà ríru rẹ̀ mọ́ wọ́ ọkọ mi kò sẹ́ni tó gbọ́n pa ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí ò sunkún. ẹkún. ẹ ẹmí ẹ tó ọ. ọ sunkún ẹ̀gbọ́n rẹ kú ọ wá sunkún ọ̀dà náà bẹ́ẹ̀mi náà bá kú ọ ní sunkún. ẹkún ẹmẹ sunkún o. àbẹ́ ẹ̀ wá gbà mí hmm. ààrẹ bí n bá kú ọ ní dárò. Hmm. tàbí pé mo nífẹ̀ẹ́. <laughs> toró onífẹ̀ẹ́ mi hmm. lọ́ọ́ fi ní sunkún bíi bá kú. tí ọlọ́pàá hmm, bá bá kú lónìí hmm. ọ̀la èmi náà a kú tẹ̀lé o kí ọlọ́run ló fẹ́ àsìkò fún. ṣé lóòótọ́. ẹ ọ̀tọ́ ni ẹ. ẹ̀rù sì ti á kọ́kọ́ bá pé mi bá kú ọ̀ọ́nì sunkún kẹ. pẹ̀lẹ́. ìdá ẹ̀ máa ìdá ẹ̀ máa tàbí bí yára tí ni o. ẹ̀rù olólùfẹ́ mi. dákun mú wa lọ wọ́n jẹ́ kí bàbá mi ọba ọ̀hún bí. olólùfẹ́ mi ìlú hmm? ò dára. ẹ̀yà ara bòrò ọba wa adédàpọ̀ alábòrútabòrú òun ló ní ká kọ́ àwọn ọ̀daràn yìí wá síbi òkun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọba ló nílé ọba ló nílé ọba ló làṣẹ lórí ohun gbogbo òun ló pàdàṣẹ fún wa ó ní àwọn aráàlẹ̀ odò yìí àwọn wọn pa adéòtí ọmọ ọba ó lẹ tó bá síbi ìdà pààyàn ibi ìdà náà ti máa pòun náà ọba wa ní ká kó wá sídìí ògún ká bẹ́rí wọn fọ́gùn torí pé ká tó bá ṣe lọ́ba ṣe kí ni. abẹ́ni lórí o ó yẹ máa bẹ́ wọn lórí kankan ṣíṣe wà rẹ̀. Oh. Oh. Oh. Oh ah mo dáràn ó ti pa á lọ́mọ ó ti pa á lọ́mọ ti parọ́ mọ́mọ́ mi ah wọ́n ti pàdé pọ̀jù mi bí ọmọ kan lè ṣe tí mo bí ah ah, ah yìí tẹ̀ ṣe yìí ọ̀dà wọ́n ti parọ́ mọ́mọ́ mi wọ́n ti pa á lọ́mọ wọ́n ti pa á lọ́mọ. Oh, ah, oh, ah, oh wọ́n ní ẹ̀ ń pa gúnlugún kò ní kájú èèyàn tó pa kàlàmà kò ní káṣù mẹ́fà ẹ má pa kátákátá kò ní kọ́dún mẹ́ta. ogbó ẹ̀yin aráàlú àbàoru ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ ìparí kankan àjálù àrélù òní kò mọ̀ dé báyìí kí lùyìn ó mọ̀ rojú kọ́ńdẹ̀dẹ̀ yín ó mọ̀ tòrò títí tọ́ba àlù abòrú ó fi wàjà. bẹ́ẹ̀ni èmi ló ṣe èmi ló ṣe yín kí lè ń léré. odòrè mọ̀jẹ̀ ni o. odòrè mọ̀jẹ̀ mi ló ṣẹlẹ̀ lódòrè mọ̀jẹ̀. bá ṣe ní ká pọn mi báyìí lomi bá dẹ̀jẹ̀. omi dẹ̀jẹ̀ ni. omi dẹ̀jẹ̀ bò. omi ah! dẹ̀jẹ̀. èmọ̀ rẹ irú yìí ọ̀sẹ̀lẹ̀ rí nù lù wa. eléyìí ti ṣẹlẹ̀. Ah. ẹ wá gbọ́ ìròyìn ọ̀tá mojúbà ẹjẹ́ mi náà lọ kálọ̀rì gan ni rẹ̀. lọ́bọ̀ níbo àwọn aráàlú ọgbọ̀nsẹ̀ lè. ẹ mọ̀ lọ. èmi ọkùnrin mẹ́ta lọ kéésì èmi ọkùnrin takuntakun gbé olóòjé bí wọn bá lòun kọ mẹnu wà agaraku dúlùwà rẹ. àwọn fi kú ṣeré ni èmi afẹ́fẹ́lẹ́lẹ́ tí í ṣe owó oko ṣáàdó ṣáàdó èmi ẹ̀fọ́fù lẹ̀lẹ̀ tí í ṣe wé àgbọ̀n gbàlú kọ̀kọ̀ gbàlú kọ̀kọ̀ akọgun ọ̀kọ́kú. mo dáhùn. wọ́n fẹ́ bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀kan pàtàkì mo sì fẹ́ kọ́ ọ bá ń jẹ ní wàrà sísá mo fẹ́ kẹ́ ẹ tamori tamora ìwà táwọn ọmọọmọ rẹ bíi mélòó kan kẹ́ ẹ kọlù wọn nínú alálẹ̀ odò kẹ́ ẹ jẹ lérun kẹ́ ẹ jẹ jàrún kẹ́ ẹ balẹ̀ wọn jẹ́ kẹ́ ẹ bọ̀nà wọn jẹ́ èyí tó bá ṣàgídí nínú wọn kẹ́ ẹ pàdánù kẹ́ ẹ balẹ̀ ọba jẹ́ kẹ́ ẹ bàlú jẹ́ tó bá béèrè pé kí ló dé tẹ́ ẹ fi sánṣọ orú ẹ̀ ṣòro kẹ́ ẹ nítorí pé wọ́n pọ̀ ọmọ bá wa adé òtí ni àmọ́ tó bá bí pé ta ló bẹ̀ lọ́wọ́ ẹ̀san bẹ́ẹ̀ kẹ́ ẹ ní ọba wa adé dàpọ̀ ni. kábíyèsí wa ni. bẹ́ẹ̀ ni. kò burú ọ̀rọ̀ ìlú alálẹ̀ odò ìtì ọ̀gọ̀dẹ̀ ni kò dún aládàá abẹ́ wọ́n jẹ́ kọjá abẹ́ sí rán mi mo jẹ́rìí rẹ̀. ẹ gbélé gbọ́. pẹ̀ntì ẹ̀rí. ènìyàn ayé rí màá ọmọ adarí òun àwọn náà ní rìkìṣe lọ́wọ́ àwọn náà lọ́tẹ̀. Oh, ogun ni wá ogun lẹ́yìn o ogun ò máa dà bí ẹ̀kọ́ kò máa dà bí ọkà ee ma dà bí ẹ̀kọ́ ń rohùn jẹ́ ká má máa rógun máa ní ládùúrà wá ogun máa súnwọ̀n. ìyá aládùn àbò èyí ṣe kí la ṣe fún yín tẹ́ ẹ bá gbogbo nǹkan jẹ nínú ìlú wa tó tó báyìí ṣe ẹ máa wọn ọmọ ọ̀lú tẹ̀ ń pa wọ́n ní kankan tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ jábá jábá tẹ̀ ń bá wọn lájọṣepọ̀ kí la ṣe. ó ó yẹ kí ni wọ́n pa ọ́ nù bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ tá bá rán ọmọ níṣẹ́lú àmọ́ fi tọmọ jẹ. àwọn ọmọ ìlú yìí ni wọ́n pa ọmọ ọba ìlú wa a mú wọn wọ́n sì jẹ́wọ́ kábíyèsí sì pàṣẹ ká lọ bẹ̀rẹ̀ wọn sóògùn wo èyí tá a wá ṣe ìyá wa ṣe kìlọ̀kìlọ̀ fún yín ni o ẹ wá ṣe ìkìlọ̀ lẹ́ẹ̀bà nǹkan jẹ́ tó tó báyìí bẹ́ẹ̀ ni ọba adédàkọ̀ ló ní ká kìlọ̀ fún yín ìjọkọjọ tẹ bá tún sọ ọtọ ọrú ẹ sọ̀rọ̀ á jẹ ìlú yín run ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ yá sọ̀rọ̀. Ah. ààrẹ a jẹ iṣẹ́ yín kọjá bẹ́ẹ̀ ṣe rán wa a fi gbogbo ìlú náà làkàlàkà kódà wọ́n mọ̀ pé nǹkan wọnú ìlú àwọn. wọ́n jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ ti ẹ̀ rí. àmọ́ ààrẹ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ọ̀rọ̀ náà wúwo lẹ́nu mi níjọ́ tẹ́ kọ́kọ́ rán wa ń sẹ̀wọ̀n láti béèrè. kí nù. ẹ ṣeun yọ̀dà fún yín nígbà tẹ́ ẹ ní a lọ sílùú alálẹ̀. ẹni tá n bá bí wálé dèpẹ́ta ló rán wa ń sẹ́ ká mọ̀ dárúkọ yín ṣùgbọ́n ká dárúkọ kábíyèsí wa. bẹ́ẹ̀ni mo ti wí náà. bàbá gbogbo wa lámọ̀ pé ìlú alálẹ̀ odò wọn èso ó dá mi lójú wọn ti mọ múra tó wá gbẹ̀san àti fọgun lẹ́sẹ̀ báyìí o. akọgun ọkọgun akọgun ogun tọrọ wí gangan ni mo fẹ́. ẹ ààrẹ ogun gangan mo fẹ́. akọgun. mo ń jẹ́ yín bàbá. kò lè yé wọ àmọ́ yóò padà yé ọ ṣé orí ń fẹ́ ni pé kẹ́yìn gbáradì ìwà táwọn ọmọ ogun rẹ̀ gbáradì ọ̀sá ìṣèwé àwa ti sọ̀kò sóhùn lé tiwọn nù dandan ni ká gbóhùn wọn nílé sọ nípa pé ó yé ọ kò yé ọhún yóò padà yé ọ tó bá yá ìwọ ṣe báyìí lásìkò bá tó ṣe dàpọ̀ ó ti wá wájà ṣoṣo ó di dandan kó orí jà ṣoṣo ìwọ fẹ́ tùlù mọ́ lórí ǹjẹ́ kó mọ̀ pé kíkéré labẹ́rẹ́ kéré kìí ṣe nínú ìbádìí ẹ̀. yóò dáa fún ọ orí adé ó gbé ọ yóò jọ ọ ṣe. Hmm? ẹ dákun mọ́ bínú pé mo dá yín dúró ah. ọ̀nà awo ló mo sì gbọ́dọ̀ tọ́. ẹ o sì ní sí tọ o ní sí tọ. kábíyèsí ṣé ò wá sí lọ́gànjọ́ yìí. Ah, à ń kẹ́ obìnrin ogun ó ṣí ọmọ orí rẹ̀ sì sọnù àbó gbọ́ iná ń jó mi lábẹ́ aṣọ báyìí báyìí ìlú mi tìtì tìtì tìtì ó mì tìtì lé mi lórí kí lẹ́dùn àkó má jẹ́ kí ìlú ó dàrú mọ́ ni lórí ni àbúgbọ́n ọba àlú aboyún ló fẹ́ tùlù mọ́ ni lórí ó fẹ́ sọ̀lúdà woro mọ́ ni lórí ó pé àwọn ọmọ ìlú wa wọ́n pàrẹ̀ mọ́ òun àwọn tó pé ó pàrẹ̀ mọ́ ó ti pa wọ́n padà kò wá dúró lórí yìí o ó tún wá wọnú ìlú bó ti ń pa kékeré bẹ́ẹ̀ ló ń pàgbàlagbà bó ti ń obìnrin bẹ́ẹ̀ ló ń pọkùnrin àǹkẹ́ dákun torí ọlọ́run ṣàánú mi má jẹ́ kí ọba ìlú àbòrú kó tùlù mọ́ lórí dákun ṣàánú mi ó sì dá mi lójú pé etí ìwọ náà di sọ̀rọ̀ tó wà lẹ́yìn. kábíyèsí etí mi ò dì sí àdéhùn ah, ah. retí kẹ́ ẹ sọ̀rọ̀ mi ẹ sì mọ̀ pé bóun ò bá wọ̀ àdéhùn dédé jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Eh elédùn àwọn sì fún un ṣe gbogbo bó bá ṣe ń kórí sáà mọ̀ wípé ìlú ò gbọ́dọ̀ tún mọ́ lórí. kábíyèsí fọkàn rẹ báyìí. dákun ìlú ò ní dákun torí Ọlọ́run. o ṣeun o ṣeun lẹ́wọ̀ rọra pẹ̀lẹ́. ẹ̀gbọ́n mi èwo lẹ̀ ń ṣe oúnjẹ yín ti ṣe tán. ẹ dìde wà ló jẹun kó tó di kó oúnjẹ yín tutù. ṣé ẹ gbọ́ ni alóúnjẹ yín ti ṣe tán ó yẹ dìde ṣé mọ̀ ọ lọ. wánà làwákẹ́. ọ̀rọ̀ kan sì gbé tí mo fẹ́ bọ́ sọ. irú ọ̀rọ̀ wo. jókòó lẹ́nu ìlà yìí. ẹ̀gbọ́n mi ṣé èsì pé nǹkan mi ń ṣe yín. nǹkan òkú ṣe mí. kí ló wá ṣẹlẹ̀. ọ̀rọ̀ kan ni láti bí ìjọ mẹ́ta ti ń gbé mi lọ́kàn yóò sì wù mí kájọ kájọ sọ. irú ọ̀rọ̀ wo. yóò wù mí kí èmi rẹ èmi rẹ ni o kájọ máa ṣe àjọṣepọ̀. torí láti bíi ijó mẹ́ta yìí ṣe ló ń pa mí bí ó ti látòrí dẹ́sẹ̀ kódà bí mo nífẹ̀ẹ́ rẹ bí yóò wù mí kó jẹ́ pé mi ní sọ́ọ́dúnbìnrin mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. ìgbèrò kan rẹ̀ ní ẹ má jẹ́ káwọn èèyàn bá yín dọ̀rọ̀ ara tẹ̀ ń sọ lẹ́nu yìí o ẹ sọ̀rọ̀ gidi jàre ṣé ọ̀rọ̀ burúkú lè ń sọ yìí ẹ tún ti bẹ̀rẹ̀ àwàdà yín. àwàdà o èèyàn mọ̀ fi rí ilé ìdẹ́wẹ̀ tẹ. Ah, nígbà tí èsì èdè. ó lè mọ̀ pé kí ìsáwàdà ah, ah. wọ́n sùn báyìí ẹ fi nílò òjijì ẹ̀gbọ́n mi ẹdìmọlẹ mi ẹyà àwọn ọjà ẹ̀gbọ́n. ló pọ̀. Adio. Ẹ wọ́. Ìpínlẹ̀ mi. Òye mi náà bó ṣe ṣẹlẹ̀ ìsànú mi ààrẹ jọ. Àmọ́ Adio. Mo wọ. Ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀. Ọ̀ lè mọ̀ tó èkú. Ọmọ tí wọ́n kọjá ẹ̀. Adio. Lọ́ba gbogbo ẹ̀jẹ̀ báyìí. Arákùnrin mo ti bá ń kọjá ẹ̀ tọ́ ọmọ bí mo ṣe níbẹ̀ làbẹ́ kẹ́tọ́. bọ́mọ ti bá ń. bọ́mọ ti ṣẹlẹ̀. olórí fún mi. ọmọ ti bá ń kájẹ́ ló bá gbogbo ẹ̀jẹ̀ báyìí.

ọ̀rọ̀ yìí tojú sú mi o n ò rírú eléyìí rí ní àtijọ́ tí mo ti wà ń kékeré mi wípé kí ọmọ kó máa pa bàbá rẹ̀ ẹ wo omi tí gbogbo òlú ń jí pọn mu ó mà ló ti domi ẹ̀jẹ̀ yìí hmm. ẹ dákun ẹ wá nǹkan ṣe sí. kí ni kí wọ́n wá ṣe sí ìyálòdì mo ní kí ni wọ́n ṣe sí ẹdun náà kílẹ̀ tó fi á ṣe ná wọ́n dáfa ifá láwọn àǹjànú ìlú ni ẹ ń dàlú láàmú àbí a sì ní kílẹ̀ tutù tá a ṣe wọ́n ní ká fún àwọn ní ọjọ́ méje kí àwọn fi ṣèwádìí ètùtù tá a bá ṣe kèsì tí ìpéjọ méje. kèsì tí ìpè. èké pé. tí là ń bá ká. bó o kú ṣe wí lórí kódà wọ́n sọ̀rọ̀ wọ́n là ń rù wọ́n ní bọ́bá pẹ́ bọ́bá yá gbogbo tó lè ní ọdẹ rọ̀. o ṣeun. kí ni pẹ́ bọ́bá yá. bí ẹ ṣe wí nù. nígbà tá a bá fogun ọdún pilẹ̀ ìwéré níbo ni yóò tó já. kábíyèsí ẹ mọ̀ dá wọn lóhùn ẹ mọ̀ jẹ́ ká fi iná sí orí òrùlé sùn o ẹ já tètè wá nǹkan ṣe sí o. ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o ẹ má jẹ́ alájú wálẹ̀ kíta lóbo kó sí o. ààrẹ ọ̀nà kakanfò kábíyèsí olúwa kí ló rí. torí ara ń fu èmi o ara ń fu èmi. olúwa mi ara ń fu mi sáwọn aráàlú alálẹ̀ odò ń bá wa ti sọ̀kò sórùlé ó ti dandan ká gbóhùn onílé àwọn ni wọ́n náwó sí wa o gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí àtọ̀dọ̀ wọn ló ti wá o ẹ̀yin wo pé ìlú wọn kéré burúkú oògùn bẹ́ẹ̀ kí ló kan ti wá ń bẹ̀ àwọn ọmọ wọn sẹ̀ àdásẹ̀ rí àfún wọn àbá àwọn wíkí lára kan ti wá ń bẹ̀. lóòótọ́ ni àwọn tó ṣẹ̀ àti dásẹ̀ rí àfún wọn èwo làbọ̀rọ̀ tún wá lè kógun jàlú wọn ká máa pa wọ́n lọ́mọ pa wọ́n lọ́kọ pa wọ́n ń yàwó àkábíyèsí èyí tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó. èmi ìyálóde. bẹ́ẹ̀ni kógun lọ jà wọ́n nílùú alálẹ̀ odò èmi adédàpọ̀ ọba dojú ẹmí gbára àjèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ rárá o ta ló lọ́ọ́ kógun jà wọ́n ta ló rọ wọn. kábíyèsí o kábíyèsí o ah, ah, ah. kábíyèsí o kábíyèsí o. kí ló lẹ́yìn ọmọ yẹn lẹ́kọ̀ọ́kọ́ yìí ni. bẹ́ẹ̀ ni ni wọ́n pè wá pọ́n ní ń bá ewúrẹ́ lájọṣepọ̀ ọlọ́run tó ní ká tètè débẹ̀ ni o àwọn ará ìlú bá tẹ̀ pa o. ewúrẹ́. ìyàwó rẹ kọ. Ah, ṣe mo ṣàrírí ewúrẹ́ ni wọ́n ṣẹ́jú sí mi pakopako nígbà tí ìṣẹ́jú sí mi àtijọ́ ní nǹkan pọ̀ tán kí yèmí ó tún sọ bàbá. ẹ lọ sọ̀rùn ẹ wo kábíyèsí ẹ jẹ́ àfúrá o hmm. nǹkan ti wọ̀lú o hmm. kọ́mọ èèyàn máa bá ewúrẹ́ lájọṣepọ̀. Hmm. Ah! bó bá yá ajá ní ọlọ́ọ̀bá o. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ṣe sùúrù ẹ̀yin ẹ̀ṣọ́. ẹ lọ́ọ́ ti arákùnrin mọ́ yàrá olódìnà ká fi ronú sí ohun tí a ṣe nípa ọ̀rọ̀ tiẹ̀. ẹ̀yin ààrẹ níbi ọ̀rọ̀ gbé dúró yìí mo wá ń pa aláṣẹ fún ọ gẹ́gẹ́ bí agbára mi mo fún ọ ní ọjọ́ mẹ́ta kó o fi ṣèwádìí àwọn tó lọ kógun jà wọ́n nílùú alálẹ̀ odò mo fẹ́ mọ̀ wọ́n o mo sì fẹ́ mẹ́ni tó pa aláṣẹ fún wọn kò jù báwọn lọ. kábíyèsí o làbákẹ́ làbákẹ́ sọ fẹ́ fẹ́ kún síra rẹ léṣe ni. Eh? mo ẹgbẹ́gbọ́n rẹ ti bẹ̀ ọ́ ní o mọ́ bínú pé òun ò mọ̀ ọ́ mọ̀ àbí. ó lóun ò mọ̀ ọ́ mọ̀ ah! àdìó já mi ń balẹ̀ tán ọkùnrin wo ni ó wàá gbé mi sílé báyìí. Ah! mo rí bí bàbá mi pé àwọn ò fi ọ àwọn ò fi ọ ṣàyà ìwọ náà sá mọ̀ pé látìgbà ìyá mi ti bàbá mi ò fẹ́ lò mí. Fọláṣadé hmm? kébi ó fẹ́ bàbá rẹ ṣé o lérò wípé n ò mọ̀ pé bàbá rẹ ló pa ìyá rẹ kébi náà wá fẹ́ bàbá rẹ kí wọ́n pa mí àbí. tí kì í bá ṣe àdìo kí lèmi ò mọ̀ wá lọ́dọ̀ ẹ̀dẹ̀ bàbá rẹ. Mm ṣé ẹ ti gbára tí ọ̀rẹ́ yín fi àbúrò rẹ̀ dà. bẹ́ẹ̀ ni a ti gbọ́ kódà a sì tún bí léèrè pẹ̀lú ó ní ọ̀rọ̀ náà yé òun. bó ṣe wí gan-an. ó ní kò yé òun. ó ní kò yé òun bó ṣe ṣẹlẹ̀. ó ní òye òun. bọ́ba ilé ní kò yé òun lọ nípa. ṣé ẹ ti wá rí pọ́dà rẹ̀ ní báyìí. ṣé yóò mọ̀ gbọ́dọ̀ bá kojú rí ó lè báyàwó tí ń gan aláṣẹ pọ̀. òótọ́ ni ó lè ṣe kọ́ lè ṣe àlọ́ lè ṣe òmò ó lè. ẹ wo mo ní tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá sì lè ṣe é ń da gbogbo dúkìá mi sí méjì n sì kó apá kan mọ́ yín. bí kínú rẹ. ẹ jẹ́ àgbọ̀. ṣé o fẹ́ kẹ́ ẹ bá mi tán àbí o ẹ sì pa síbẹ̀. àdìo kápádì o. bẹ́ẹ̀ni sẹ́yìn ò rí i pé irú ẹranko báwọn kò yẹ kó mọ gbé láàrin àwọn èèyàn. ọ̀rẹ́ wa wo èmi fi gbogbo ara lọ́wọ́ sí nǹkan tá a rẹ ni a lọ ṣe wọn ah ó ṣe á ní ká lọ lè pàdé o ah kódà. kí ló dé tó tiẹ̀ mọ múra sọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ báyìí tọ́mọ á yọ kásán tọ́mọ yọ kásán lórí báyìí ṣé tájú wo náà ṣe ń sọ́dà tó ni ṣé tó bójú mu ló ṣe ni. kí ló ṣe tí ò dáa ah ṣé bó ló lábúrò rẹ̀ tó bá wù ló lè fàbúrò rẹ̀ ṣe tó bá wù ó lè má búrò rẹ̀ báyìí kó sì máa bù jẹ kó máa dẹyìn mọ́ òun ṣàlò ní nǹkan rẹ̀ àbí irú ìwà tàdí owó òun àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ìlú wa ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá káwà bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ wọn ò ní ní kí wọ́n lọ pa wọ́n wọ́n kàn ní kí wọ́n lọ lè fi wọ́n sínú túbú ọba ni wọ́n sì máa ń dọ́wọ́ yọ pé kí wọ́n pípa ìpípa ìpípa náà ni ìbá ò bá jẹ́ àrò dáadáa o èmi ò èmi ò mi ò fi gbogbo ara lọ́wọ́ sí o. orí sọ ọ̀rọ̀ rẹ sì níyẹ lórí pẹ̀lú àmọ́ kí ló wá rò pa lè ṣe báyìí nínú ọ̀rọ̀ tá a rẹ sọ fún wa ààrẹ jẹ́ ká mọ̀ pé bàbá ti lè jẹ́ kí n tó ń sọ fún wa wá sí ìmúṣẹ pé wọ́n da ilé àtọ̀nà òun wọ́n da méjì fún wa àwọn kódà kan wo mo rí léyìí ọ̀nà àti rè wa tá a bá wá bẹ́ gidi ta láàní ṣe apadà jẹ́yàn mọ́ ni o ajẹ́yàn mọ́ ni o nítorí àwọn àgbàlagbà pòwe wọ́n ní bí tẹnìkan ò o. ẹ sọ tàbí ó ń bẹ lórí àjà fún ìyàwó. Hmm. ẹ dúró náà nígbà bá ti torí owó tẹ́ ẹ̀ nà tí ó tàn tẹ́ ẹ̀ mọ́ rẹ̀ yín tẹ́ ẹ̀ pa dájúdájú bàbá mi ò padà pẹ̀yìn náà ni hmm? torí gbogbo òlérí wọn ṣe fún un wọn lè múṣẹ hmm? sẹ́yìn òru ni àbí ṣé lẹ rò pé n mọ gbogbo àṣírí yín bẹ́ẹ̀ ti má dé òtí tẹ́ ẹ pa tẹ́ ẹ lọ máwọn aláìsàn hmm? ẹ dákun nígbà tẹ́ máa ṣiṣẹ́ hàn gbogbo òlérí tí bàbá mi ṣe fún yín ẹ dákun ṣé wọ́n mú ṣé wọ́n ṣe é sẹ́yìn hmm. tí tó láti wojú bàbá mi béèrè mm. ìmọ̀ràn mi sí yín ò le o kẹ́ ẹ rò dáadáa kẹ́ ẹ tó ṣe é ẹ rò dáadáa o kó má jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ́fọ̀ọ́ ara yín para yín tán lẹ́yọ kọ̀ọ̀kan. bọ́rọ̀ náà ṣe rí nu o. mo ń rò náà o ara sì ń sọ̀rọ̀ fún mi pé n ta rẹ fẹ́ ṣe nu bàbá sì ní rọpa fúnra wa àrẹ fẹ́ ká para wa tó ń kọkàn yìí. bẹ́ẹ̀ni fẹ́ ká rò ààyè ọ̀rọ̀ ló sọ sórí tá a bá fojú inú wa wò dáadáa a rí i pé ààrẹ lágbára hmm. ó sì lóògùn kódà gan ó lè fọwọ́ ara rẹ̀ báyìí ó lè fi pa wá láì lòròjà ogun kankan hmm ṣùgbọ́n ọgbọ́n tí ń dá ní í pé ká lè bá àfọwọ́ ara wa ká fi para wa. òótọ́ ni o. ṣé mo fẹ́ rà rẹ ti ni. àmọ́ kí lè rò pa wá lè ṣe báyìí. èyí ah, ò yé mi. ẹ̀kọ́ kọ́lọ́mọjà dáràn ni. ẹ̀sìn ló ti ń wà. Níbo níbo níbo níbo mọ́sàmù mọ́sàmù mọ́sàmù. Wah, wah, wah. Wah. mi ò rán ẹnikẹ́ni níṣẹ́ pé kó lọ kógun jà wọ́n nílùú onílùú rárá o mi ò pàṣẹ fẹ́ nìkankan. àbí àmọ́ ṣòṣà lódò pílàbẹ́làbẹ́ ọmọ mọ̀ bí wọn ò bá tiẹ̀ rán ọyàn níṣẹ́ ogun kì í ṣèwà akọgun ni wọ́n rán mi. akọgun kábíyèsí dákun jẹ́wọ́ fún mi ta lẹni tó rán wọn iṣẹ́ pé kí wọ́n lọ jagun nílùú mi. kábíyèsí ọ̀rọ̀ náà yé mi àmọ́ ó dá mi lójú pé kì í ṣe kankan náà ọmọ ogun mi mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà gbọ̀ngàn rẹ. àwọn ah, èdè lọ kí n mọ́ ọmọ bàbá. Ah, kábíyèsí. èrò ò bá mò ń gbọ́ yìí. kí ni ká ṣe báyìí wọ́n mọ̀ pa àwọn ọmọ olúwa tán. wọ́n ti dénú. wọ́n ti wọ̀lú. ó yá ó yá ó yá ó yá àti ìrókò mẹ́sàn-án olè lọ́ọ́ kó gbogbo ọmọ ogun kẹ́ ẹ bò wọ́n bí eṣú ṣe ń yagi ẹ bò wọ́n o ẹ mọ̀jọ̀ ráyè wọlé wọn ò gbọ́dọ̀ pa wá lọ́bọ̀ lù. kábíyèsí. àmọ́ o ẹ ṣe sùúrù o ẹ mọ̀jẹ̀ káwọn ọmọ ogun ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣé o gbọ́ mi ó yá ẹ lọ pàdé wọn ẹ wá wá wá wá ṣe sùúrù ẹ bá mi kó nínú àwọn ọmọ ogun tí wọ́n mọ̀ wá ṣọ́ àfin ọmọ wá ṣọ́ ọba àtẹ̀bí ọba níbí o ó yá ó yá ó yá ó yá ẹ̀yìn bó bá ń lọ yà ní ọ̀dọ̀ ààrẹ ni mo ní kó gbìyànjú kó ràn yín lọ́wọ́ nínú ogun eléyìí. kábíyèsí ọwọ́ ìpẹ́ ní sàkéèké. òṣèlú náà ìpẹ́lẹ̀ yìí. mo lọmọdé. ó yá ó yá ó yá. oògùn rẹ o. Ah. Olódùmarè ni mo wò yìí. èyí àmì ìṣòro mọ̀gà mo pè yín lónìí mo pè yín lónìí èyí ẹyẹ kékeré àbíyẹ tiẹ́tiẹ́ ẹ̀yin àgbàlagbà ẹyẹ àbífòmò sí àdá mo pè yín lónìí ogun ti wọnú olúwa yìí o ogun gbọ́dọ̀ kó mi o ogun gbọ́dọ̀ kẹmi àárẹ o ẹrọ báyìí o ọ̀tá kan ní ọ̀tá kan láwùn kádùn kàkà sọ̀mù kábùrìbùrì kàkà sọ̀mù ilé tùmàrè nìkan nìkan ló mẹ́ntó lè kásán rẹ̀ ìyá mi sòròǹgà ẹ̀rọ lónìí ẹ̀rọ ẹ̀wá gbégbó ẹ̀wá gbégbó lónìí o ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. ẹ̀yin ìyá mi àgbàlagbà o ẹ̀yin ìyá mi àgbàlagbà o ẹ̀yin ìyá mi àgbàlagbà o. Ààrẹ Ọ̀nà Kakanfò èyí tí tó fi pè mí nígbà ìjayà lójijì. ah ẹ̀yin ìyá tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ láńkẹ́ obìnrin ogun ọmọ àti kógun olúwa ẹ̀ mọ́ mọ̀ jẹ́ kógun oko wa yíyí ọmọ nígbọmọ irun kẹrẹ nígbọmọ Ọ̀rúnmìlà. láǹkì obìnrin ogun kò ṣeé dojú ìjà kọ nítorí pé kì í jà láìṣẹ̀ ohun tó bá béèrè ní kẹlẹ rẹ fún o. ṣé pàgbára yóò ká ni. kò ń ṣe pàgbára wo ká o ohun tí láǹkẹ́ bá fẹ́ ní kẹlẹ rẹ fún o. kí ó lè bá a túbà kó sì lè tù sẹ́. àgbà yóò ká ṣé ìgbẹ́lẹ̀ ń lọ́kọ̀ọ́. ní méje ọkùnrin tó sọ nílé tí ń tọrọ dàrú lẹ́nu. àpò ọkùnrin ló ń gbọ́ fẹ́. àpò ọkùnrin ló ń gbọ́ fẹ́. ogún ti yàgò. àwọn aráàlú alálẹ̀ odò ló kókò wọ̀nyí o. àwọn alálẹ̀ odò. bẹ́ẹ̀ni kódà kábíyèsí ti pàṣẹ kí n kọ́ àwọn ọmọ ogun ká lọ dojú kọ wọn. ìwọ káwọn ọmọ ogun lọ dojú kọ àwọn alálẹ̀ odò. mo ti gbáradì. ó jẹ́ mọ́tò rà ṣé wọn mọ̀ pé bí ni bá dọ́rú ẹ̀wò ìwé lọ káwọn ọmọ ogun rẹ kẹlẹ́ lè farapamọ́ kẹ́ẹ̀sì àwọn aráàlú aráàlú ọdún lẹ kọ́ sí àwọn aráàlú wa kó ṣẹ̀ṣẹ̀ ṣubú ẹ̀jẹ̀ tá a tó bá wọ̀ ọdún ẹ̀jẹ̀ tá a tó bá wọ̀ ọdún yìí o. bókun bá wà rọjú àwọn tá a ṣe sí ń gbà náà. ó wá jẹ́ ká ṣe onímọ̀ jùlọ sákọ̀. bá a bá ti lù sí náà ni. òun ṣe mí ọ̀hún gbà mí kí ló fa bídẹ́nu ayé gbogbo ẹ tó kù nílùú àbọ̀dọ̀ ẹ máa gbọ́ mi o ẹ wí fún ọba adédàpọ̀ ẹni mo fún ní ọjọ́ méje péré kọ́bí kúrò lórí ìtẹ́ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ èmi à ń jẹ́ obìnrin ogun ti ìlú alálẹ̀ odò nípa gbogbo ìlú rẹ̀ mú ni. torí ìlú mi kéré ó wá fi ẹ̀sùn tí kì í ṣe tiwa ó fi kọ́ wa lọ́rùn ìwà ń pọmọdé ń pàgbà ń pa gbogbo ẹni tó bá rí ẹ wá wí fún o ẹ ní òun ló pe ogun sì ti rí ogun kò tí ì rí nǹkan kan torí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọdẹ bẹ́ẹ̀ ni ọdẹ ọdẹ. dùbẹ̀dùbẹ̀ tó mi lókè iná ò gbọ́dọ̀ já o ṣíjú wà dé. oto oto oto oto àwọn ò fara mọ́ nílẹ̀ yìí o. oto oto àwọn ò fẹ́ o. ní sùúrù ẹ̀yin aráàlú àbòrò kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lè fẹ́. a ò lè ní sùúrù mọ́ kí ló dé a ti ní sùúrù tó nítorí àrẹ̀mú ọba tó kú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ṣòfò nínú ìlú wa yìí tó sì dá wa lójú gbangba gbangba wípé kábíyèsí ọba adédàpọ̀ ló pàṣẹ kí wọ́n lọ ta ìjà aláìṣẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni. olówó ayọ̀ wa lẹ́nu tó fi ń pa ọmọdé tó ń pàgbà. ẹ wá ní àní sùúrù kò sí sùúrù kankan tá a nì mọ́. sọ orí gbogbo èyí tó ti ń wíwun òwe lásán ló ń pa ẹ̀yin àgbààgbà lù yìí tó bá wù yín kẹ́ gbọ́ tó sì wù yín kẹ́ gbà àmọ́ ẹ lọ rèé fiṣẹ́ wa jẹ́ fún ọba adédàpọ̀ lórí àpèrè wípé àwọn ò fẹ́ mọ́ lórí àga o. ó fi àpèrè ìlú yìí sílẹ̀ torí pé gbogbo wa la mọ̀ wípé ọjọ́ méje péré ní ọmọ fún gbogbo wa nínú ìlú yìí tá a bá sì tẹ̀lé gbogbo wa la mọ̀ tí ó ṣẹlẹ̀ àmọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ wá wí fún ọba adédàpọ̀ wípé ọjọ́ mẹ́ta péré la fún kó fi fi àpèrè náà sílẹ̀ torí tí ọba fi sílẹ̀ ẹ wí fún kí ni ó ṣẹlẹ̀. ẹ já ní sùúrù hmm. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé gbà pẹ̀lẹ́ kèé fọ́. àwọn pẹ̀lẹ́ yà ẹ̀yin aráàlú kí lè fi àṣì. ọ̀dà oto oto oto oto oto oto oto oto a ti gbọ́ pé ẹ ẹ̀yin lẹ́nu bá fẹ́ náà láṣẹ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ sì ẹ gbọ́ ẹ ṣe kí ni ẹ sì ẹ máa lọ wọ́rọ́wọ́ títí ijọ́ mẹ́ta á kàn sí i ẹ fàjà mọ́. àwọn ò gbà àwọn àwọn àwa lọ àwa ò fẹ́ o àwa ò gbà àwa ò fẹ́ ọmọ nílẹ̀ yìí o ọba adélàpọ̀ lílọ lọ́ọ́ lọ àwa ò fẹ́ o àwa ò gbà àwa ò fà kábíyèsí ṣé nítorí ariwo tí àwọn aráàlú ń pa tẹ́ ẹ̀ ń gbọ́n ta òun ló mú yín ronú ẹ rántí pọ́ máa kí ní kábíyèsí wọ́n sì lọ́ọ́ máa kíkan èyí ṣojú èmi mọ̀ dájú wípé gbogbo ohun tí wọ́n sọ pé ẹ ṣe mo mọ̀ jẹ́ pé ẹ lè ṣe ohun tí wọ́n ń wí amẹni tí ò bá jẹ gbìn kábíyèsí kò lè kú gbìn kábíyèsí ẹ gbéra kẹ́ ẹ lọ́ọ̀dọ̀ àwọn olóyè yín kẹ́ ẹ lọ bá wọn sọ̀rọ̀ wọ́n ń jókòó dé. ó ṣe wọn aya mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ aya rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ òun ṣe bó ti wí. Mm, ó yá ó yá ẹ paradà ẹ paradà. irú paradà wo tún ni. àkàbíyèsí ah, ah, ṣé bẹ́ẹ̀ ti yọjú sáwọn olóyè ni ẹ fagbádá lè kẹ́ ẹ kó gbogbo tó yẹ kó kábíyèsí. kówé báńkẹ́ gbogbo ẹyẹ tó kù wọn pa lọ́lọ́ ni ẹ fún lóhùn láàyè kó lóhùn ó fọ o kí kẹ́kẹ́ ó pamọ́ gbogbo yín lẹ́nu. kò sẹ́ni kẹ́kẹ́ ó pamọ́ lẹ́nu ẹ̀yin ni kẹ́kẹ́ yà pamọ́ lẹ́nu ẹ wo ń lé wa kú ẹjọ́ yóò lé bá o èmi ò sí sẹ́tàn àti gba pọ́n kúkú. lukosi lẹ́nu rẹ̀ ta ni jẹun tájà ń jùrù. kábíyèsí ẹ ṣe sùúrù ni àgbà máa gbà ni. àgbà owó ni gbà èmi ò lè gbàgbàkúgbà àgbà kí ni kí n gbà ìgbàkúgbà wo lẹ fẹ́ kírú àgbà tèmi ó gbà ṣé wọn ò wí fẹ̀yìn olóyè tẹ́lẹ̀ kó tó di báyìí ni ẹ sọ̀rọ̀ àná di bá mi mọ́ mi lọ́wọ́ ni àbí wọn ò wí fún yín mo ní kẹ́ ẹ ṣèwádìí ọ̀rọ̀ fínífíní kó tó di pé ẹ ṣèdájọ́ àwọn ọmọ tẹ́ pa àbí wọn ò wí báwọn ẹ wá pa àwọn ọmọ ọlọ́mọ tán ẹ wá fẹ́ di gbogbo ẹrù tí kì í ṣe tèmi ẹ fẹ́ di lé mi lórí ẹ wá o àìpọ̀jù ẹrù là á ṣe sọ̀mísọ̀mí bí ẹrù bá wúwo jorí lọ á ni ó wá pé gbà ó ti ẹ̀yẹ́ gbogbo ẹni kó díwọ́ alágbàfọ̀ kò yàtọ̀ lé rẹ̀ ìwọ ààrẹ mo sì fi ọ́ joyè àwòdì ó kọ̀ ọ́ lè gbádìyẹ kì í ṣọ̀ràn tẹ́ ẹ dá lẹ́ni kẹ́mi ó wá tán odò òdì wọn ò lè gbé. adédàpọ̀. abẹ́rẹ́ bọ́lá rẹ tẹ̀lé ó wá bẹ́ẹ̀ tẹ̀lé wọ́n ní wọn fà ń lò ó dáre wọ́ tí gbogbo wọn bá bẹ̀rù rẹ láti bọ́ sọ̀rọ̀ èmi ò ní bẹ̀sù bẹ̀bà láti wojú rẹ o. níjẹ́ kó mọ̀ ipò àṣàlàyé ògbè fún nìmùrẹ̀ ìrosùn lẹ́nu yẹ ayéjayé lọ ayé ní sì payé jẹ ọkùnrin ní ìlú ìlónìí o bẹ́ẹ̀ mo sọ fún ọ. èmi Àgúnbíadé. mo jẹ́ ọ. ṣé o lójú mo sì fi ríran níwájú èmi wọ́ọ̀kúrú làkúrú ọ̀làkúrú jágùn ó gbàgbé pé èèyàn ló gbé kòkò dé mọ́lẹ̀ kó tó dẹ bọ́ra. ń gbàrọ̀ kan. lẹ wá fẹ́ pé mírí kó tó lẹ ní kẹfà mi ìgbà ni wọ́n ń pa ẹnìkan ipa wo odò ó dì ẹ lè rí nípa. ilé lọ pa. èmi. adúlápọ̀ bí o bá lọ dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ òkú mọ́ èmi á sì dọ̀gọ̀dọ̀ àgbàlá màá sojú rìsàrìsà ìràwọ̀ ìdájọ́ ọ̀lẹ̀kùn sùkè èmi lọ kúra mi. wọ́n wí fún mi wọn gbọ́ wọ́n ní kí n ṣọ̀rẹ́ yàn kí mọ́ bá a ṣubú wọ́n ní bí wọ́n bá ti ẹ̀yàn rẹ́ kí mọ́ yàn rí ayé kí n tún yan tẹ̀rẹ́ ọ̀run ọ̀rẹ́ méjì wọn ò gbọ́dọ̀ ṣe pọ̀ ọ̀run òfin ni jìgìjìgì yún nínú alẹ́lẹ́lẹ́ mo lẹ́mọ lójú mo lẹ́mọ lẹ́nu ilẹ̀ ni mo mọ̀ wọn mọ́lẹ́lẹ̀ ah! ààrẹ ààrẹ ìwọ pàǹtírí. mo lẹ́yìn àtúntàn ẹ wá fẹ́ jọba lé mi lórí nílẹ̀ lórúkú ìrọ̀lẹ́ pa mo jẹ́ kẹ́ mọ̀ pé ilẹ̀ ni bàbá rẹ̀. adédàbọ̀ adédàbọ̀. ọ̀rọ̀ ọ̀pọ̀ làwọn afẹ́lẹ́ sáfìwé. abẹ́ ríwá ẹ̀dá abẹ́ wúwa ẹ̀dá ẹ̀ríwá ẹ̀dá bó ti rí ẹ̀dá ní sàyé lògùn òye mo bẹ̀rù yan ooo. àrẹ̀mú dákun sẹ́rù òkè ń bá ọ̀wọ́ ni ládùúgbò gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí sóyẹ kí wòwọ́ yìí ó tún mọ ọrìn kiri. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n báyìí ni ẹ̀wọ̀n ìfẹ́ ẹ̀ ló ló. ọmọ mi jáde. Àrẹ̀mú ọ̀rọ̀ rẹ yé mi hmm. ṣùgbọ́n ó léwu púpọ̀ fún ọ láti mọ rìn kiri lásìkò tá a wà yìí. ó yá wàá máa lọ lé àmọ́ ríra ń gbà ọba ya. ilé hmm. ṣé ọ̀rẹ́ mi yẹn. lí ẹ kè ǹjẹ́ lí ẹ àmọ́ bàbá mi wọ́n ní bàbá mi ni. ẹ ẹ ẹ yá. ẹ̀rẹ́ wọ́n ti kú ni. àrẹ̀mú nfẹ́ o wérékéré wò ni ó sì á máa rokúro bàbá mi dákun bàbá mi ò kú o. kẹ́ ká lọ tẹ̀lẹ̀. ṣèbí yóò jẹ́ obìnrin tẹ́lẹ̀ nù kó tó mọ rokúro bàbá mi. sákì o sákì o mo bá o sákì o. àbájọ ẹ. Eh, olúwa mi ní kẹ́ ẹ yọjú sáwọn ọ̀nà ilé kẹ́ ẹ tó lọ páwọn fẹ́ ran yín sórí adé. Eh, ẹ à ń rò pé <laughs> mo wà ń bí yẹn. ìmọ̀ ẹ sọ fún bàbá mi pé yóò yọjú sí wọn kó tó lọ. ọ̀dà tó rí báyìí sí eh? tó rí báyìí. bàbá bàbá náà bàbá náà ṣe bí àjẹ́ dákun ṣé àjẹ́ ni bàbá ẹ ni ara ẹ mu tó mọ bẹ̀rẹ̀ dákun sọkùnrin mọ lajẹ ni. ẹmẹ ẹ máa rọ ẹmẹ ẹ máa rọ ẹmẹ ẹ máa rọ. ọ̀rọ̀ rẹ mọ pa mí lẹ́rìn gbogbo ìgbà. Mm-hmm. àrokò ni àrokò ńlá ni ààrẹ fi ránṣẹ́ sí mi ṣòro eléyìí tó yọ tó dàbí ìkódẹ yìí pẹ̀lú aṣọ pupa ogun ló túmọ̀ sí ò wá rí èpo àjẹbò tí wọ́n fi bò yìí ó túmọ̀ sí àṣírí ààrẹ pàrokò ránṣẹ́ sí mi nìyí wípé kí n fi ipò àwọn bàbá mi sílẹ̀ ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun ó tú àṣírí mi kí gbogbo ayé ó gbọ́. abẹ́sì kẹ́lẹ́dẹ́ tí ẹ ṣe àṣírí sí ọwọ́ rẹ o. ọmọ mi ilé ayé lórí wọn èmi ò mọ̀ wípé ọ̀dàlẹ̀ lèèyàn ààrẹ dà mí ah, ó mọ̀ ṣe o ènìyàn ò sí mọ́ àyédèké ààrẹ dà mí àmọ́ ọmọ mi mo fẹ́ kó o fèyí kọ́gbọ́n mo fẹ́ kó o fi kọ́gbọ́n kó o mọ̀ wípé ènìyàn ò ṣeé gbẹ́kẹ̀lé mọ́ gbára lẹ́ni kankan nílé ayé. àmọ́ fàṣàdé nìkan màgbẹ́ bákẹ́lẹ́ o. Ah. Ah. rárá o lọ́gbàrá lé nìyàn ah. mẹ́gbẹ́kẹ̀lé nìkankan gbọ́kànlé olódùmarè ọba tó dá ọ sáyé òun ló mọ ohun gbogbo ló sì lè ṣe ohun gbogbo ṣé ohun tó fa sábàbí èyí pe babaláwo mi níjọ́ kan mo ní kó wá bá mi dífá kó wá dífá ìgbésí ayé ẹ̀yìn ọmọ mi. kábíyèsí aláṣẹ kejì ọ̀sà ìfanikadé ọpẹ́ lérí kí bàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ káàsì ọgbẹ́nu pẹ́ kárin kése. ẹ̀yin kábíyèsí ifá ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ yín tẹ́ ẹ dáfá fún aláṣìírí kí ni ifá wí. ifá ní ìṣe òní ṣẹ́gun kọ́bà léèrùn ìrònẹ́jà kàlàmùgò kọ́bà lórúwà adífáfá ní ìkáyé ifá ní àwọn ọmọ tẹ́ ẹbí pátá ológun ọmọ ni wọ́n. ìràwọ̀ wọn ó sì tàn pàápàá jùlọ àkọ́bí yín ifá wá ní tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ rebi àgbáre àkọ́bí yìí ni ó gorí kù bàbá yín. ó tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ńlá ni. aláṣìírí. kábíyèsí. ẹ ṣùgbọ́n wo ló wá wà ń bẹ́ẹ̀. kábíyèsí. láwọn mi ni bàtà ké. ifá ní tó bá dépò bàbá yín ìgbà rẹ̀ ò ní sànlú àsìkò rẹ̀ ò ní tùlú la eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ pàápàá jùlọ ọmọ èèyàn ní fọ̀n bí ọmọ èèyàn. aláṣìírí. kábíyèsí ifá ń tọ́ka sí pé àkọ́bí mi òun ló máa gorípò bí tí mo wà lágbàbárè bí àgbáre kí wá ló fà á tílùú òfin ní rojú tọ́dẹ̀dẹ̀ òfin ní tòrò nígbà tó bá bọ́ sórí àléfà. ẹ ṣeun kábíyèsí èmi náà máa tó lè fà á. tó bá rú ni lójú à ń bilẹ̀ léèrè bá ní béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín. ọgbọ́n ifọ̀ olókùn aṣọ̀rọ̀ dayọ̀ gbájú ah. ọgbọ́n ọgbọ́n ọkọ ọgbọ́n ènìyàn lọ́tún ọlọ lọ́sùn àárín ìta ọ̀run fá. àgbélégbọ́n ń tọgbọ́ àgbélémọ̀ ti mọ̀ bá a bá pẹ̀lú ìlú oríta làtúmọ̀ rẹ̀ sí ire ifá kí n mọ̀ túmọ̀ rẹ̀. kábíyèsí ìfádàkùn orí mi rèé o òtúrá méjì lọ́yọ̀ lójú pọ́yìn. ifá ní irọ́ ń parọ́ fúrọ́ èké ń parọ́ fèké adífá fún olórí abọmọlẹ̀ ń fẹ́ ayé máa ń fàbọmọlẹ̀ kú ó ń sòsí kí ó dé ìwọ ọmọláwo mọ́ràn àìfó lórí abọmọlẹ̀ kú ó Ifá ní pé gẹ́gẹ́ bí òun ti ní fi ọmọ yìí kù láwùjọ Ifá ní ẹ tẹ olórí yín nú dáadáa Ifá fi ń yé mi wípé ńgbà tó wà nínú oyún àkọ́bí yín yìí àṣírí ńlá kan bẹ ní inú rẹ̀ tí ò sọ fún yín Ifá ìyẹn tẹ̀ ẹ́ nú dáadáa. Hmm. olórí kòròkòrò là rán fún adití mo tún fẹ́ bí ẹ lẹ́ǹkan sí kó dẹ̀ jẹ́ ìgbà kẹ́yìn tí máa bí ẹ kí ni nǹkan àṣírí tó o ṣe nígbà tó o wà nínú oyún adéòtí mo fẹ́ kó o jẹ́wọ́ fún mi o bí bẹ́ẹ̀ kọ́ eh, bí bẹ́ẹ̀ kọ́ wàá jáde láàfin yìí o kábíyèsí ẹ̀dàpọ̀ ẹ̀foríjì mi mi ò mọ̀ mọ̀ ìgbà ìmọ̀ ni kábíyèsí. ìgbà ìmọ̀ ni ó ti wáyé mi kódà jẹ́ ká jọ gbà pé ìgbà ìmọ̀ ni àmọ́ mo fẹ́ kó o jẹ́wọ́ nǹkan ọ̀hún tó ṣe ah! kò méwu dé. pé ah. mo jẹ gbèsè kábíyèsí má ti ẹfẹ mi níyàwó mo ti lẹ́rìí tí mò ń fẹ́ tẹ́mi àti ẹ̀jẹ̀ dìjọ́ ń fẹ́ra wa ẹni òun sì súnmọ́ yín tẹ́mi àti ẹ̀jẹ̀ sọ wípé ọ̀rẹ́ lásán la jìjọ jẹ́ kábíyèsí. ẹni ọ̀hún súnmọ́ mi. bẹ́ẹ̀ni kábíyèsí. ẹni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí. bẹ́ẹ̀ni kábíyèsí. láti ìgbà tó o ti wá dé inú ayé mi èmi ọ̀rẹ́ ni méjì tí wọ́n rẹ̀ súnmọ́ra tẹ ẹjọ́ ń ṣọ̀rẹ́ ló kọjá adékúnlé àbúrò mi. kábíyèsí adékúnlé náà lèmi àti rẹ̀ jọ ń fẹ́ra wa. àbúrò mi nígbà tẹ́ ti wá fẹ́ mi léṣù lọ́kà tí mo ti lóyún adéòtì ẹ̀yin ọ̀hún ládékúnlé wá bá mi sọ wípé kémi àti òun kájọ mọ́ ọ lájọṣepọ̀ mo sì yarí ó ní bẹ́mi ò bá gbà fún un òun pariwo gbogbo ìlú ọ̀gbọ́n pé kábíyèsí gba ìyàwó òun ládékúnlé ṣe fọgbọ́n tọ̀ mí lọlé rẹ̀ nu. No tó fi tipátipá bá mi lájọṣepọ̀. Ah, kábíyèsí ẹ dákun kábíyèsí báyìí kàn yàn ẹ bò mí láṣìírí kábíyèsí bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀yìn wọn ni. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀mí wọn ni. kábíyèsí. ẹ̀jẹ̀ wọn yàrá. bẹ́ẹ̀ ni kábíyèsí. ìwọ náà sùn. ó sùn. kábíyèsí. ó dẹ́rẹ́ rẹ̀. ó. ẹ dákun kábíyèsí dákò dákò gbọ́ òun ò lẹ́yìn kan báyìí tí mo lè sọ̀rọ̀ òun fún àṣìṣe kan ṣoṣo tí mo ṣe nù kábíyèsí ẹ̀fọ́ríjì mi. olórí. kí ló fà mí dẹnu ayé. adékúnlé bọ̀ láṣẹ pọ̀. tonítoní. tó mi lókè yìí náà ò gbọdọ̀ já o. ayaba. yìí wà ní. wà ní. ò ráyè mi báyìí bọ́rọ̀ òun mọ̀ ṣeré nù ẹ ti wò ní bá ní lọ àbúrò mi àbúrò mi tá a bí tá a bí lé mi ah! ká gbọ́ pé àbúrò mi tí wọ́n bí lé mi ni ó mọ̀ bá yà mí láṣepọ̀ kò tún wá bá aláṣepọ̀ ó lọ́ọ́ bà lé oyún ìyàwó ọba ẹ kàyéfì ìgbà mi a ti ṣerú ẹ̀ sí. olúwa mi kàyéfì ni ọ̀rọ̀ lágbáà lélẹ̀ olúwa mi sẹ́yìn rò pé o lè ṣe póun gangan olópinlẹ̀ oyún ni ah, bí ọba á ṣe póun olópinlẹ̀ oyún èyí ó mọ̀ bá lóyún olóyún. bíbí ọmọ bẹ́ẹ̀ bá wá dàgbà nísìn àwa yóò mọ fojú ọmọ bá wò wọn wàá fi irú rẹ̀ jọba ìlú ò máa rí bákan bákan wọn wàá pẹ̀lú òtòrò. ó sú mi. a ní fún ọmọ bẹ́ẹ̀ jọba kí ló tóró bí. ibi tó sú mi sí nù ó tójú sú mi o. olúwa mi ṣe rọrọ pé ó ti àbá lóyún ìyẹn ò ti àwa lè bí ọ̀rọ̀ Adékúnlé. Adékúnlé àbúrò mi. bẹ́ẹ̀ni olúwa mi hmm. ẹ mọ adékúnlé pa alágídí ni o. alágídí ni. adékúnlé mọ̀lẹ́ dé lọ́sàn kan orúkọ kó pò ń lọ lọmọ òun fẹ́ gbọmọ òun. kò ní lè ṣe yẹn nítorí pé èmi mo lọmọ ó mọ̀ pé èmi mo lóyún ó sábà lóyún ìyàwó mi ni èmi mo lọmọ ọmọ ìṣọmọ àlè àmọ́ ó sábà lé ni. kábíyèsí ẹ̀yin lẹ́yìn rò bá wọn ó lè ṣe o eh. ẹ jẹ́ àtètè wá nǹkan ṣe sí o kékeré láti pẹ̀ka àkókò o. Eh, eh, ààrẹ. Uh, uh, ó dà òun pariwo ká wá nǹkan ṣe ká wá nǹkan ṣe kí ni nǹkan ọ̀hún tá a fẹ́ ṣe gan-an. olúwa bẹ dá pa. ká ṣe kí ká pa ààrẹ ẹ̀mí èèyàn ò tiẹ̀ wá jẹ́ nǹkan lójú rẹ pípapípa náà wà ní gbogbo ọ̀rọ̀ kan ni ó mọ̀ pé wọn ò lẹ́mìí ká pààyàn ó mọ̀ jẹ́ ká pa ẹ ò ṣe bá mi wọ́n náà mí ìta lé gbé ìbàjókè pa lọ tá a bá gbà láwọ̀ jẹ̀ ńkọ́ a sì lè kúrò láàrin ìlú. ààrẹ ìmọ̀ràn tó mú wá yìí ó sunwọ̀n púpọ̀ ó dáa tó bẹ́ẹ̀ gẹ́ àmọ́ mo fẹ́ kó rántí pé adékúnlé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí aríran ni ó sì lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ṣé ẹni tó wá nírú agbára òun ṣé irú àṣàsí kéékèèké a mọ wọlé sírú wọn lára ni olúwa mi ẹyẹ fi irú lẹ́fẹ̀ẹ́ mi nǹkan ju nǹkan lọ sẹ́yìn ọmọ pé ibi tí ẹnìkan pín sí ibi ẹ̀ńtẹ́ lomi ti bẹ̀rẹ̀ ni olúwa mi ti ń bá kọlù tí ń bá kàn lára ó di gbére kárin késekése gbére nu kàárí wòsàn ti fi jáde tẹ́mi kankan fi jáde láyé. ẹ fi irú lẹ́fẹ̀ẹ́ mi àṣírí ńlá tí mo fi lé ààrẹ lọ́wọ́ nù o àṣírí yìí ni ààrẹ fẹ́ fi dè mí mọ́lẹ̀ òun ni ìtumọ̀ àròkọ tó mú wá pé kí n fìlú sílẹ̀. ọmọ gà á o ebe wa ni àbúrò mi ọ̀hún ọ̀wà báyẹ̀ o oko làkàyè. láti ìgbà tí àbúrò mi ti kúrò nílùú mhm. èmi ò mọbi tó lọ tòun tẹ̀tẹ̀ lára wọn ò mọbi tó ń gbé wọn ò gbúrú rẹ̀ títí dọjọ́ ìnìmọ́. kama máa tẹ o. Ah. ayé. Ah, èèyàn ò sí mọ́ ayédèké babaláwo mi sọ fún mi ó ní mọ́ gbẹ́kẹ̀ lónìyàn ó ní kí n mọ́ gbára lé wọn láì mọ̀ pé ibi tí wọn ó gbà yọ sí mi rè hmm. mo finú wínú mo wá jẹ́wọ́. Hmm. hmm. pé hmm. ká máa ṣe ká máa ṣe báyìí o. ọmọ mi hmm? kò sí ṣíṣe kò sáì ṣe hmm. ọ̀kan ṣoṣo lẹ̀mí tí Olódùmarè fún wa mo sì fẹ́ kó o dáàbò bo ẹ̀mí ara rẹ ó wù mí kó o sásàlà fún ẹ̀mí ara rẹ kó o sá kúrò nílùú yìí kó o mọ gbàdúrà òdì lọ ah. ìdí rèé nítorí pé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn tí wọ́n pa ẹ̀gbọ́n rẹ̀ hmm. wọ́n ṣì ń bẹ láyé hmm. wọ́n ń bẹ nípò ó ṣeé ṣe kí wọ́n tún máa gbèrò láti pa ọ́. Ah, ah. tí mo bá sílẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀yin àti ọ̀rẹ́ tí n bá yọ. kò sí ohun tí yóò ṣẹlẹ̀ sí wa hmm. olúwa ń bẹ pẹ̀lú wa ah, eh. àmọ́ ìwọ sàsálà fẹ́mi rẹ kí ìwọ ọgbọ́n lọ kó o fà wá sílẹ̀. Eh. ṣé eh, kẹrẹ ní ní sinmi àbí àṣà tó ń bọ̀. Ah, ah, rárá o. bá ti yá kì í pẹ́ mọ́ béèyàn bá pẹ́ lórí mi èsìkéṣe hmm. a máa bá níbẹ̀ àti wípé bó o bá ní kó o mọ̀ ọ́ dira hmm. kó o tó lọ ṣé o mọ̀ pé bó o bá di ẹrù dání àbáṣọ ló gbé kápá àwọn ìlú ò fura sí ọ wípé ò ń sá lọ nílùú mo sì fẹ́ kẹ́nikẹ́ni ọmọ mo fẹ́ kó o gbéra kó o mọ̀ ọ lọ báyìí ní kíá kíá kíá. dé tí ọ̀rọ̀ mi wá dé tó bá wọn lọ́dọ̀ rẹ̀ kí mo fi sí ọ gan-an mo ní mo fẹ́ fẹ́ ọ ọ̀pọ̀ ọ̀dẹ̀ fẹ́ mi làbákẹ́ mo mọ̀ fẹ́ fẹ́ ọ ṣàyà gangan ni táàjọ mọ̀ ṣọlá láàrin ìlú tásìmọ̀ jọ ṣọlá nínú àgbàlá mi ni. Hmm. ààrẹ ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda mi n ò lè fẹ́ yín kàkà kí n fẹ́ yín n ò máa kúkú fẹ́ gbọ́n mi. ah ó burú tó báwọn ni àbẹ́mi mo burú tó báwọn ọmọ fẹ́ gbọ́n rẹ̀ a jẹ́ pé bẹ́gbọ́n rẹ̀ ti ń ra ọmọ abẹ́ òun ó gbádùn mọ́ ọ̀nù. kì í ṣe pé ó dùn mọ́ mi àmọ́ n ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Fọláṣadé kó ṣẹlẹ̀ sẹ́mi náà ni nítorí pé gbogbo ìlú wa yìí ló mọ orí ikú tó pa ìyá Fọláṣadé. ó dáa ò làbákẹ́ irú rẹ ò lè ṣẹlẹ̀ sí ọ. tọ́ ọ̀bà ti ṣàṣemọ́sẹ̀. ṣé o rí. kóbìnrin mọ́ ìyáálé ti lápá ń tẹ̀mí ṣé o gbọ́ ó lè ṣẹlẹ̀ sí ọ mo nífẹ̀ẹ́ rẹ kò sí ní tí ń sì lè ṣe fún ọ bọ́ báyìí lè gbà kí fún ọ. ọkàn rẹ̀ balẹ̀ sọ̀wọ́. lọ sí ibo tó o mọ bẹ̀rẹ̀ àwọn àwàdà rẹ̀. ṣé ọtí wá di ẹ aláàdá lójú ẹ nù ni àní wọn fẹ́ bàbá mi lórí oyè gbogbo ìlú <laughs> ọwọ́ ní àwọn àwọn fẹ́ máa dá yẹn lọ́kàn ṣé èmi nìkan ni wọ́n máa gbé ọrin tí bàbá mi dá ni èyí náà ti ní kí n kúrò ní inú ìlú wa ò torí ọ̀nà ò fún mi ní sáà táwa yẹn. ìyún mọ̀ lé díẹ̀ ọ̀dà ńgbà ó bá kúrò lù hmm. níbo gan-an ló ń lọ. ṣé èmi hmm. àìmọ̀ mọ ebi tí ó lọ àmọ́ hmm, ẹ̀rọ dùn à ẹ sàbí tí ń là fún mi. o mọ̀ sẹ́rìn. ọ̀dà àrẹ̀mọ ò bá wa lọ hmm. dákun mọ́ fojú mi ọ̀nà. ojú. Hmm. Hmm. má sì pé o tó padà wá mú mi dákun. ẹ ẹ̀rọ ayé fojú ẹ̀ sí ọ̀nà ọkàn balẹ̀ wákàtí rẹ dùn wáyé kò ní tẹ́ wù ẹ̀rẹ́ pẹ́ wá mú wa àgbà ẹ̀rẹ́ dùn wá ẹ̀rẹ́ pẹ́ ẹ̀kọ́ ìwé ọ̀rẹ́ ṣáájú lọ́kùn yóò lè sọ fún mi kò ní fẹ́ mi. Ah, méjì hmm? wọn náà mọ pé mo ló tán. kódà bá yẹ bó o ti fẹ́ ni mo nífẹ̀ẹ́ rẹ. nífẹ̀ẹ́ mi. mamɛti b'a bɛtɛlɛ ti fili lɛ mina minali bɛɛ. suku mini bɛɛ ayi bɛ ta. minali bɛɛ. kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà iṣẹ́ tẹ́ ẹ rán mi mo ti jẹ́ o àbọ̀ rẹ̀ náà mo ní wá wí fún yín. ẹ̀jà ń bá kan. kábíyèsí ifá ní kí gbogbo rògbòdìyàn ìlú ìyó tó dá ọ dúró àfi tí ọba bá wàjà wọ. bẹ́ẹ̀ ni kábíyèsí àìjẹ́ bẹ́ẹ̀ kò sí bá bá ńlá ẹni tó lè dáwọ́ rògbòdìyàn yìí nílùú àbòrú kò lẹ́bọ kò létùtù. lẹ́bọ kò létùtù. àfìgbà tí yìnyín adé kó bá mi po. ìyìn adé kí n dáríjì ọ. fi dáríjì ọ o olúwa ọba lọ́ba olùdáríjì èmi náà gbà pé kò sẹ́ni tó kọjá àṣìṣe mo ti dáríjì ọ àmọ́ mo kàn rántí ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ wípé èèyàn ogún ọdún amọ́ ọjọ́ ni lọ́wọ́ òòrá ṣìṣe ọjọ́ ohun tí wọ́n ṣe òun ló wá di wàhálà sí mi lọ́rùn báyìí gbogbo olúwa ní kí n fi orúkọ bàbá mi sílẹ̀ kí n wọ̀gbẹ́ láláì ṣàbẹ̀tẹ̀ gbogbo ẹni tí mo fàṣírí lé lọ́wọ́ ó bà mí lójú jẹ́. Hmm. gbogbo igi tá a fẹ̀yìntì ó fi gbogbo ara ṣẹ̀gùn ẹni àpé ó fẹ́ni lójú ó fatá sẹ́nu. gbogbo ẹni tá a bá tún fẹ̀yìntì ó tún já láròká ẹ̀dá ta la wá mọ̀ tá à ń fojú jọ nílé ayé ọ̀rẹ́ wo la mọ̀ tá à ń sùn tì ẹ rí i pé ọ̀rọ̀ tí bá ń dùn oníkálukú àfi kó oníkálukú mọ́ bá orí ẹlẹ́dàá rẹ̀ sọ ni kéèyàn mọ́ gbẹ́kẹ̀lé èèyàn mọ́ Olódùmarè ọ̀rọ̀ mi jọ̀wọ́ rẹ̀ kábíyèsí ẹ wò ìmọ̀ràn tèmi rèé o kábíyèsí bí wọ́n bá ní wọn ò fẹ́ wa nínú e yìí mọ́ ẹ jẹ́ àlọ́ọ̀lẹ̀ ẹ̀bùnmí ìkálọ̀ rèé tẹ̀dó síbi tó jìnnà ah, bí wọ́n bá ní wọn ò fẹ́ wa ń lù ká sì lọ́bi tí wọ́n ti fẹ́ tiwa. Hmm. ìyọ̀n adé. kábíyèsí òdodo ń bẹ nínú àmọ̀ràn tó mú wá wọn ní bí wọn ò fẹ́ mí nílẹ̀ yìí wọn lọ sílẹ̀ ní ìtuntun lóòótọ́ lójú sọ́mọ̀ ń dúdú gbogbo ilẹ̀ ń kún dàn ìdọ̀yìn bíi káyé ó parẹ́ èmi náà gbà pé ayé ò ní parẹ́ àmọ́ irú ìmọ̀ràn tó mú wáyé fún mi lónìí sọ́la kí n fi rò ó bóyá nígbà tí ó bá fi dìbí alẹ́ ọ̀la wọn lè gbà bó ti wí ìpè ká kúrò ńlẹ̀ yìí ká gbalẹ̀ ní tuntun lọ. ẹ mọ wulẹ̀ ṣe yọnu mo ti rán àrẹ̀mú níṣẹ́ kan ah! àwọ̀ ó lọ́ọ́ bá níbẹ̀ nígbà tá a bá ṣe tán tá a fẹ́ gbéra. kábíyèsí. Hmm ẹ bá sì ti wí fún mi tẹ́ ẹ̀ sì mọ bọ́rọ̀ ọmọ yìí ti jẹ́ ẹ mọ̀ pé àrẹ̀mú ojúkẹ̀pojú kan èrè ni lọ́dọ̀ mi. olórí fọkàn rẹ balẹ̀ mi bí o mọ̀ pé ẹyin lójú mi làrẹ̀mú náà jẹ́ bákan náà kò séwu lóko àfi gèrè àparò fọkàn balẹ̀ fọkàn dàgbà adé afájú tóbi tí ń ṣàyà gbọ́n ní ẹ̀kún wọ́n ní ó ká ilẹ̀ ẹ̀bọ̀ ni kó yà wá ṣe ẹ wo jàgbà méjì láàrin bẹ́ẹ̀ eruku lálàlá eruku ẹ̀gbọ́n ọba tó jẹ́. ọjọ́. yá bẹ́ẹ̀ ló wà dáadáa lọ. ọjà fàbídẹ́nu ayé dùgbàdùgbà tó mi òkè yìí lọ́wọ́ ọjà ọjà ṣíjú àdé. a àbùkù ṣe pé rárá o ní bí ẹnikẹ́ni ṣe pé àmọ́ èyí tí mo bá wí lónìí ọ̀rọ̀ ẹnu mi dáṣe wípé kí Olódùmarè ó tètè wá ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ gbogbo àwọn ìlẹ̀jẹ̀ àwọn ọ̀bàyéjẹ́